gbogbo àwọn abiyamọ pátápátá kàn fa ọmọ wọn létí kàn bá wọn sọ̀rọ̀ kàn má jẹ́ kí olóṣèlú kankan lu ọmọ wọn fún ìwà jàgídíjàgan eré kọ́lá wá ṣe nílẹ̀ yìí nítorí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ìlú Àbújá lèmi ti wá. ìgbáradì tá a gbé kalẹ̀ ọ̀nà mẹ́ta ló kún sí ọ̀nà kínní abala kínní kí a tó dìbò a ti ṣètò láti fún ìdáàbòbò tó dájú fún àwọn tí wọ́n ń ṣe ìpolongo ẹgbẹ́ wọn tó ń ṣe ìpolongo ọmọ ẹgbẹ́ wọn tó wà nínú eré ìdíje fún gómìnà ìpínlẹ̀ Èkìtì ìpele kejì ní ààbò fún àwọn ará ìlú àwọn tí ó máa dìbò àtàwọn tí ó gbé àpótí fúnbò àti àwọn tó ń ṣiṣẹ́ níléeṣẹ́ INEC tó ń bójútó ètò ìdìbò ní ilẹ̀ wa Nàìjíríà ìpele eh, kẹta òun ni lẹ́yìn ìgbà tí a bá ti dìbò tán a kò lè fìlú sílẹ̀ ká máa lọ bẹ́ẹ̀ gbogbo àlà ń láti dúró láti rí i pé ààbò tó dájú tó péye àfilélẹ̀ kó má bàa sí wàhálà àti ìdààmú fáwọn ará ìlú Èkìtì eré kọ́ wá ṣe nílẹ̀ yìí nítorí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ìlú Àbújá lèmi ti wá ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá ládẹ̀ tún gbé mọ́ra káàkiri káàkiri ládìpé káàkiri káàkiri láti fún iṣẹ́ yìí àwa ọlọ́pàá ò dẹ̀ dáṣẹ́ yìí ṣe nìkan àwọn àwọn sójà wọ́n wà ń bí àwọn tójú omi wọ́n wà ń bí àwọn civil defence wọ́n wà ń bí àwọn ọlọ́pàá ibodè wọ́n wà ń bí àdáṣe yìí ṣe so gbogbo àwa tí à ń ṣe àbójútó òfin ìlú nàìjíríà lóríṣiríṣi la wà ń bí àmọ́ bí gbogbo a ṣe pọ̀ tó yẹn àwa ọlọ́pàá àwa ọlọ́pàá ni. Eh, a jẹ́ olórí ìlú ò gbọ́dọ̀ wà eh, ẹgbẹ́ ò gbọ́dọ̀ wà àṣepọ̀ ò gbọ́dọ̀ wà láláì sí olórí eh, ọlọ́pàá lólórí gbogbo ètò ìdáàbòbò tá a gbé kalẹ̀ tíjọba gbé kalẹ̀ fún ètò ìdìbò tí eh, ó wà nílẹ̀ yìí ní ìlú Èkìtì. a fẹ́ gbọ́ wípé ẹ̀ṣọ́ kan àbí ọlọ́pàá kan tó ń bá ọ̀gá kan ṣiṣẹ́ tó jẹ́ ọ̀gá olóṣèlú ṣiṣẹ́ wọ́n lo ọlọ́pàá bẹ́ẹ̀ fún àṣemáṣe gbogbo wọn láti yọ kúrò lẹ́yìn àwọn òṣèlú tí wọ́n ń bá ṣiṣẹ́ padà wá sí iléeṣẹ́ tiwa lẹ́yìn ìgbà tá a bá dìbò tán wọ́n á padà láti lọ́ọ́ máa bá àwọn ọ̀gá wọn ṣiṣẹ́ kó tó tó àná mo rò pé ní ìjẹta ọ̀gá wa pátápátá ọ̀gá àgbà yányán ní iléeṣẹ́ ọlọ́pàá IG Usman Alkali baba ó fi ìlú Àbújá sílẹ̀ si ó wà nílẹ̀ yìí láti wá bá gbogbo àwọn òṣèlú sọ̀rọ̀ láti wá bá gbogbo àwọn tó máa ṣe iṣẹ́ election ní sọ̀rọ̀ ó dẹ̀ ti fi dá ó dẹ̀ fi yé wọn wípé ìwà jàgídíjàgan a ò ní fara ẹni tó bá dẹ̀ hùwà jàgídíjàgan ó ti di dandan àwa ọlọ́pàá àá mú àá dẹ̀ fi balẹ̀ ẹjọ́. E ọ̀rọ̀ ìyànjú mi sáwọn ará ìlú èkìtì ni pé gbogbo àwọn abiyamọ pátápátá kan fa ọmọ wọn létí kan bá wọn sọ̀rọ̀ kan má jẹ́ kí olóṣèlú kankan lo ọmọ wọn fún ìwà jàgídíjàgan kí wọ́n dẹ̀ rí wípé àwọn ọmọ wọn wà ní àkàtà wọn wọn ò jáde láti lọ hùwà jàgídíjàgan yàtọ̀ sí pé káwọn ọmọ náà jáde kán lọ dìbò tó bá dìbò tó kàn padà sílé ìyá àti bàbá wọn káwọn òbí bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ káwọn olóṣèlú má lo àwọn ọmọ wọn fún wa jàgídíjàgan àwọn òbí fúnra ara wọn náà tó bá dẹ̀ jáde káwọn náà má hùwà jàgídíjàgan táwọn òbí bá ti dìbò tán kán padà lọ sílé wọn kán máa retí èsì ìbò tán dì kò ń ṣe wípé káwọn òbí gangan fúnra ra wọn nígbà tá a bá ní káwọn òbí báwọn ọmọ wọn sọ̀rọ̀ kó máa wo apá ńlẹ̀ ó di dandan àwọn òbí gangan fúnra ra wọn náà wọn gbọ́dọ̀ wo apá ńlẹ̀ tí a bá dẹ̀ rí ẹnì kankan tó rí nǹkan kan tó lérò wípé ah ó yẹ kóun fi irú nǹkan báyìí tó àwa ọlọ́pàá létí kó má ṣiyèméjì láti bá wa sọ ní kíákíá káwa náà lè gbé ìgbésẹ̀ láti rí i pé gbogbo nǹkan ló ń lọ létòlétò.